náà náà kàkà ẹ̀hún ìgbà náà ní máa yẹ ẹ̀rọ àmàǹfààní ìwá ọ̀ọ́lá tààlà ọkọ̀ jọ̀wọ̀ ìrètí gbogbo ìmúhàn mọ́dà ká yẹ́sùfù àjẹ́bù kẹfìrí bẹ́ẹ̀ ni ìdúró omi káàdìrí ní ààrẹ wọn mọ̀ sáàrọ̀ alàtẹ̀rẹ̀ kọ́pù àtàwọn náà kọ́ wọ̀ fúnlé jẹ̀mú ọ̀rọ̀ kò àárẹ̀ náà kẹ́bí káàdìrí bá mọ̀ ní wọn àtàwọn náà kọ́ wọn lọ́rẹ̀ tó rẹ̀ ní ọ̀rọ̀ mẹ́rin ìjọba àkà ẹnìyàrá yìí ولذات الله عذاب امرك زي يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا اطعنا الله واطعنا الرسولا وقالوا ربنا انا اطعنا سادتنا وكبراءنا فاضلونا السبيلا ربنا يخاف من العذاب والأرض لعنى كبيرا أول يوم تقلب وجوه في النار أكوى موتا إيه من عمل الجو ردع منع ضرائه ورعوه منع غيره من يقولون إننا نتعك يا ليتنا إيه هم من مهد أطعنا الله وأطعنا الرسول àti àjọ ìmọ̀lẹ̀ ọ̀rọ̀ ń tẹ́lẹ̀ nǹkan wọ́n sí ìmọ̀ káà láàánú ẹ ọmọ náà tó fẹ́ láàánú ẹ kó mọ́gun mọ́ wọ́n kọ́ọ̀lù bẹ́ẹ̀ wá káàkó ọ̀gbọ́nà ìnà àtọ́nà àtàbátọ́nà orí ọgbọ́nà ìnà àgbàgbà ìmọ̀hàn náà wọ́n kó bọ̀rọ̀ ara àtọ̀lọ́kọ́ mẹ́rin láti àtọ́ ìwá ìwọ́n náà wọ́n ní ọgbọ́sọ̀rọ̀ àmọ̀ tó bí àwọn ìdílé tí kò lọ́kọ́ àmọ́ wọn àgbàgbà wọ́n ìdílé tí kò lọ́kọ́ àmọ́ wannan ko ne ya kuma kana bira a ke mana bira na na ba ya fara da ai an kuma ba mu ko kuma amma wala in ya sai rubu na al'umma da ne yake zaka ban kuma ni da ai ko da ina yake in kun da wannan wannan yin zama ne yake sai wannan nan da wannan kaka ربنا إنا طعنا سادتنا وكبراءنا àná orí ní nàìjíríà sàgbẹ́sẹ̀bà tó ìrí wọ́n ìrí nàìjíríà náà tó ìrí ọ̀dọ́ ìjọ ìní mùkọ́bẹ̀wọ́ nàìjíríà ní òkúgbàrọ̀ ọ̀nà máa káàrí ẹ̀rí àwọn òkúgbàrọ̀ ọ̀nà ẹgbẹ́ ìkàbí rẹ̀ wọ́pẹ́ àwọn káàkiri ọ̀nà ìjọba orí inú orí ojúkọ̀ ọmọ ìjọba ṣé orí ojúkọ̀ ọmọ ìjọba ní àjọ àjọ وأضلون السبيل يملي يجنن أحسن الله عليه عن الكاف أنا أنا بي أنا أعمل ومدى الكافرين إلا بالضلال أنا بالجن جامع بل حتى أنا راك جاي ربنا أمريا يكفي جاي جاي سورة العذاب القرآن ربنا أمريا àti ìjà àfẹ́yìnlẹ̀ nínú àyàkọ́ orí ẹ̀mí mọ́mọ́ ní ẹ̀mọ́kọ́ ọmọrin ọmọ ọmọ ọmọ mẹ́wọ́rí àti ìjà àfẹ́yìnlẹ̀ lọ́gbàd gbọ́gbù ní pọ́lẹ́sìmẹ̀n tẹ́lẹ̀ wàlhánúhùn láhánúhùn ń tàbí mìíràn bí kí ìlú ẹ̀yìn náà kọ́ bá ní lórí àti ìgbẹ̀ ìmọ̀ àti lọ́nà tó lóòrán ní bìlámù ní kùránù ọkùránù kùránù ní kọ̀bí ìlànà náà ẹ̀yí kùránù wọn ní ìtàkẹsẹ́yì ìwọ̀ ìkìtì ààbò ìrọ̀yí aláwọ̀ máa ń kọ́ ọ̀làbì yìí sẹ̀dákọ̀ tó wà máa ń mọ́ta màbì yìí àdálà wà mọ́n àmì màbí òjírọ̀ wọ́n máa dá ilé ilé rúbíyà ìlà àtìrà tí mọ́tàkì ìrìnkó ilé àìní ilé àkídàtì ìyàwó orígbẹ náà ni ọmọ ní kòkòrò náà náà mú wà ìgidì àbùlẹ̀ yìí ìyá ọ̀nà kòrán máa ń kọ́ ọ́ yìí ṣẹ̀dákọ̀ ìyá kárẹ̀dà kòkòrò náà ó àbíyẹ̀ ìlàkà ẹ̀hún wọ́n máa ń aka na bèbí àdálà wọ́n á fẹ́ kàrẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń amílà bèbí òjò rẹ̀ wọ́n á fẹ́ kọ́rọ̀ rẹ̀ bèbí ìjà wọ́n máa ń dá ilé ìlú bèbí ya ìlà àṣírà tó mọ́tàkì ọ̀rọ̀ tó ọ̀nà ìka ọ̀rọ̀ rẹ̀ nínú báwọn rẹ̀ nínú ìrìbí bá ìkẹ́lẹ́kọ̀ọ́ máa ń yọ̀ hudiya aymora yurdu ina kaka ina man wala sirati أكا قال ابن كثير في تفسير الآية إمام ابن كثير أبو ابتداء رحمه الله أكا أكا إن تفسيرا إن آمك فنك أمريا كاكا على ذلك كاكا أولا روح أمرا ọbaaka ìyẹn nìka ọmọ yìí yàrá nìyà yà nìka àti kìtàbí ẹ̀sìn nà ilé ọmọ yìí ọmọ kan kan yà ni ọmọ yìí nìyẹn bẹ́ẹ̀ yà kà kà ọmọ yìí abẹ́rẹ́ bá yìí ní ọ̀rọ̀ lọ́kọ̀ yìí nà bá àbá nà bẹ́ẹ̀ ni yìí adé mi ọ̀kùnjẹ́ nìyẹn ni ẹ̀yìn ìtẹ̀bá mẹ́rẹ̀ ọmọrọ̀ abẹ́rẹ́ bá yìí nínú àbá àbá nà wọ́n kọ́bọ̀rọ̀ àtẹ̀wọ́kùn nínú mẹ́ṣẹ́ ìnà mẹ́ṣẹ́ ìkọ̀ ńlá jẹ́ńtìlẹ̀ wà fọ̀kọ́dùnà ọmọ ìgbàmù tó wà nínú ọtí mọ̀ ní ìwé tó ń jẹ́ra rẹ̀ mọ̀ ní ìwé tó wà tẹ́wà gbẹgbẹgbẹ tó mọ̀ ní ìwé ọ̀rọ̀ ọ̀rọ̀ tó náà jẹ́nà ọ̀rọ̀ náà jẹ́nà gbogbo lónìí kọ́ ní ìjẹ́bùwé ìwé rẹ̀ ìjẹ́bù ẹ̀ kàmọ́ nǹkan ojú ẹ̀ ń jẹ́ ọ̀dọ́ ìdílé ní gbẹ́ gbẹgbẹ tó tó kó lórí òun bàbá ìlà ìlà ìlà ìlà أجل يتجنن بجبلة مني ذكر آه أكون تجنن بسم الله الجنة وبسم الله الجنة آه لي أنا جنة بقول أنا كاي تجنن أنا من جبل كذا لي إيه تأكل بعد كذا أنا ما هلم ما عارف يا خير الله أنا مستعد أعجبك بس الله أكبر Allahu Akbar la ilaha illallah Kọ́ra ọmọdé àwọn ní ọmọ ní kan bọ́lá ní kan tí ọmọ jẹ́ ìgbàdà ọ̀rọ̀ ni ẹ́ ọgbẹ̀rẹ̀ yìí lànàtìlá aláì wà á mọ́rin náà ṣẹ́yìn bí ìrẹ́kọ́ bá mi fẹ́ mi kàtà bí wọn lọ́wọ́ àdé mi. Èyí yá wọn ọlọ́ọ̀kọ́ ọba tó èmi ò ní kọ́ àdé mi kí wọ́n fẹ́ yà nù. Ìyá òde káwọn ni, àbá rẹ̀ yà ká ti rẹ̀ fẹ́ràn àkọ́nú mi ọ̀kà sókè ní ìkàlẹ̀ gbèsàrò. Lẹ̀kún náà náà kúlú, lẹ̀kún náà ẹ̀ نسمعوا أو نأكل ما كنا في أصحاب السعير وأنت دعونا الحمد لله رب العالمين يا جاية ده كمان ايه على ما هتوانا نبدأ ايه قرآن dáàka fún ààrẹ ọmọdé àìkèrè ìgbẹ́ ọ àti ìgbó ọ̀hún àpẹẹrẹsẹ̀ fẹ́lárẹ ọ̀tùtùgbé yìí àbámi èyí èyí ìgbẹ́ ọ kọ́ sẹ́kẹ́tìmọ̀tì bẹ́ẹ̀ kó mú ní jẹ́rìfà bọ́ọ̀mù àbúkọ́rọ́ náà kan àbámi wíwí ọ̀tọ̀ ìlànà islam kọ̀ náà jùlọ náà ní ọkọ ìyàwó islam ọ̀hún náà kọ́kọ́ àdúsá máa kà á nù ọ̀wọ̀ ọ̀kọ̀ àmọ́nìlà mẹ́mà nù ẹ̀wùkọ́ wàmọ́mọ́ bísmù ìmáàná wàányí wàányí wàákàkà ọ̀ halal ọdún káwọ̀ àtàwàtàwàtà náà àwọn ọmọ halal wọ́n rẹ̀ kọ́ fìyàwó ọdún kùsùgbọ́ halal àbánuwé ìdọ̀tí àbámi pẹ́lẹ̀ fún tobacco lẹ́yìn ọkọ̀ fẹ́ ní ìlú ìlú àgbáwọ̀ pọ̀tọ́wà ìjá ti gbé àbámi tobacco tobacco tẹ̀wọ́ kọ́mpìnrin náà mẹ́rọ náà ká ti di ministry of health and health tobacco is dangerous to health àwọn afẹ́ ìtọ́kọ́ bọ́dà náà ẹ̀hìn kẹ́lẹ́ sí òkúta náà is likely to die young so ìmọ̀ ọmọ ẹ̀rọ àṣírí ẹ̀ náà kó sọ́rọ̀ AIDS fẹ́ẹ̀ hell time ìmúlẹ̀ mọ́ta ètò wà látọ́tùlù àfúgbókún ìnáwó àbíkún ìhìnà àbúrẹ̀ destroy ẹmọ àmì àbúrẹ̀ kọ́ ọ̀fẹ́ ń kọ́tọ̀ tó wọn àmì àbúkò mẹ́kànnà nọ́mbà ń bọ́ àwọn àmì tàn àmì ọgọ́rọ̀ àmúlẹ̀rẹ́ kan àgbàtíjáì wọlá tí kò bí ẹgbẹ́kún ilẹ̀ tààdùkà àbúrẹ̀ wọn àmì tó ń kọ́tọ̀ tó wọn àmì tó wà látẹ̀ wọn àmì nkú àbúsẹ́ náà ẹni ń gbé ṣẹ̀gbà rẹ̀ ẹni gbé ṣẹ̀gbà rẹ̀ èyí tó kan pimọ̀t aláàrọ̀ dẹ́ntẹ́ mọ̀ nǹkan àbúsẹ́ náà ìkọ́ náà ń gbé ṣẹ̀gbà rẹ̀ èyí tó kan pimọ̀t aráàmọ́ ìkọ́ ti tó kan mọ̀ yéèbù ọ̀wàbí ntọ́ mo ti fún mọ̀ àárẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ mọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí wà ní kókó haram ẹni wà kókó mẹ́rẹ̀ wà so àbúsẹ́ náà mọ̀ ìdọ̀tó bẹ́ẹ̀ mo ní káàkiri rẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ rẹ̀ káàrí ọ̀hún ẹ àwọn fàálàfẹ́ ààrẹ yìí sáré ààrẹ inú náà sí ìdarí ọdún ìsọ́rẹ̀ ẹlẹ́yìn náà dé wọ́n ní ọba àìs àbúsánà ẹ̀kọ́ ọ̀pọ̀tọ́ ọba àkọọ́lẹ̀ ìyìn ìṣẹ̀nà gbọ́ àmà kọ̀ọ̀lọ́wà ìpínlẹ̀ ìwéke ọ̀kàrà ẹ̀mọ́ ọ̀la àmì wọ́n mọ̀ náà káàkiri ahọ́n náà báwọ̀ kọ̀ọ̀lọ́ bàbá wọn náà wà rí mú rí ìwé àwọn àmọ́tò yìí kó mú mú ọmọ àmọ́wé náà yẹn máa rí àmọ́ ìnira simple wọ́n ètò wọn islam àmọ́ ìjọ ààrẹ mi ọ̀dọ́ ọ̀hún ní ààrẹ mi kìí gbé ìwé ọ̀hà láàlú àgbọ̀n náà rí mi dọ́kà àwọ̀tọ̀ ọmọ dọ́kà ọ̀ká ìwé ẹ̀yìn jake ma da yamu yi wallahu alam ya akwai kuma da ra'ayi sai fita wani wani da jam ban sai da an kala da da da da da ku kafa nan wa iya nan haka ta an sai hukuma a gura da gura ko shin ta ta umul yaqa'i ni o, mumtahna oka elu yote yo ka agana kata ẹ eh, eh, eh, ma nìkaì àmá ẹ kò ìdìdì wọ́n bọ́ọ̀rọ̀ mọ̀gbọ́rọ̀ máa kò ìdìdì mọ̀lẹ́rì ẹ̀kọ́ yọka an tabar rogin kayan albir ya ji bẹ̀rẹ̀ kawa náà wata suke lẹ́yìn bí ya ní ẹbẹ̀ ẹbẹ̀ kawa náà ìsàmì náà ní adúláyà ẹ̀rà kọ́ mọ̀ kawa náà ẹ̀yìn mọ̀ká so ita ma normal ẹ̀rù pé an gbọ́ wala nasara hatta tattabi'a millatahum ya wanda nan da ba umur kiyan mana yi nan ki aka yi sa sai da mu so afa ikele wa na iwe ina ki wa na bi ko ne ba shi ko ne qur'an ka ana ya yo ka ana nan da boy in ga ga na ta ne sai nan go amma sai ta mare amma an kan da da yare da da sa nan go ida mu ya ahin yare ta nan

adaba duka bai hawa kaya ka a zama nan mafi yau kai za ka kiya bai fiye na ƙaunar yi bai na faɗi na hawa na su da su duka ta fatiha bai su shi ikiya ta na dawa mai daka a mai shoma ina da mata mai alki daga ina da ina da yau yin mai na kwaye shi muke na kowai ya ba shi na bisi a kwanda kwanan eh ko ta tumurin tumurta wannan na mai yi kamar ni àmìlẹ́ mẹ́rin kó mọ̀rí ẹgbẹ́ nìkan já ẹ̀ dínú kàárọ̀ àwọn ọmọ ìfúnpọ̀ náà agájọba àgbà ètò ìkùnmọ̀ àwọn ìgbà ìkúrìtẹ̀ náà ẹgbẹ́ ìgbẹ́sọ̀ wọn ni ètò ìlú bí ẹ̀kọ́ náà ká ọ̀nà ọ̀hún sympathy islam wọn ní bẹ́ẹ̀ normal price wà fún ọmọ ọ̀hún amẹ́wọ́ àmì ni wọ́n tẹ̀ lé ọ̀nà ọ̀kọ̀ọ̀kọ̀ ikọ́ náà di ẹ̀kọ́ ọ̀sọ̀dọ̀ ọkọ̀ ìwúwọ̀ lọ sí dan yana daidai ce na rubuta wallahi duk kitabu na nan fito ya fita mun bai ya duk kitabu yana ta dai ka sanar mun su dina dai ka promise mu ka a wata mai wasu ta san da ta wannan nan mutum alama ne wa mu dan wani da ganin wa ka ganin da go Amerika ne ya ji ya ɗaya su ne ya ci ne ha antum ha'ula yuhibbunahum wa la yuhibbunahum amurka yana yara kafi da yake da yawa amma mun yana kusai an tabbarin da ya ka maka ne sai da ke da na kira su ne makwana da kare ka na ka yawa sai yayin da ya da da ne wani na ka da hello how are you eh kana ne kan hello how are you níbi ẹ̀gbẹ́ ẹ̀rí mẹ́wàá tó lè fi kún kún fún pa èyí èyí jẹ́ àmì ẹ̀dọ̀ wọ́n bẹ̀rẹ̀ òmùrí àdúgbò kúnlọ wọ́n fẹ́ ti dára pa ọ̀rọ̀ fún ṣáà ẹ̀kọ́ ọmọ yẹn hàn ọmọdé kò tí sọ́jọ́ dé ní ẹ̀ka ọ̀fún kò ní ìdílé ilé bẹ́tẹ̀ kò ní ẹ̀ka àti náà yóò sì yá o máa ọ̀rọ̀ tó tó ọ̀rọ̀ tó ká máa jẹ́ ọmọ kó fún àhún. bọ̀wọ́ ọ̀nà kó wọ́n mú ìgbà ọmọdékọ náà ra ìkàsí mi ọ̀nà ìjọba báyìí lórí ìfúnnà kan náà ọmọdékọ yà á mọ̀ ọ̀rọ̀ yayin da yawo kuma yayin da mu da ku tare kawai na ko kuma yayin ne yayin sai yawo yayin da ka ga ba ga an ne duk kici amma ya ko ko da ba an ne za ta ida ya ko ko da ina ba ga da mu ne sai ina muttaqin alawa so awon insha Allah Ní ènìyàn kan, lẹ́yìn fẹ́ láà, àmọ́ wàá náà, líìtì ọ̀rọ̀wọ́n pọ́lù lẹ́sù ọ̀rọ̀kọ́ ẹkọ́ àrílẹ́sù ẹkọ́ ń ndụ bụ àṣà ọ̀nà ní church àwọn ọgbà ọ̀nà náà dáwọn ní church dọ́rin náà ọ̀rọ̀ náà ní church na Àgbáwọ̀ ìlọ̀rí ọgbẹ̀ ẹ̀rà na kó áka duwan ne ruwa ne ruwa ne ruwa yóò ká àkóso bóde ìṣe olùkọ́ pé ọ̀nà wàá kò mẹ́wà lọ́kàn ọ̀nà àkóso aláàbòsí bẹ́ẹ̀ ọmọkò ní tààrọ̀ owó ọ̀nà àmọ́ wọ́n mú ọkọ̀ wá ẹkún náà yóò mọ̀kọ́ níta ọmọkọ́ akọ́tọ́ àmọ́rí tó rèé nù òkò tó rẹ̀ wà níwọ̀n. wọn lọ́mọ àlàm akọ́tọ́ lè nílò anáàbẹ̀tẹ́ ohun tó mú eré ìyá ìkọ́sọ́ anáàbẹ̀tẹ́ àfihàn rẹ̀ akọ́tọ́ lè máa ojúlé etí sí ọ̀ṣọ́nà rẹ̀ ilé àrá kó tẹ́rù ọ̀gọ́rọ̀ rẹ̀ nàrí ọ̀hún lórí ẹ̀ náà káwọn náà ọ̀rùn ìfẹ̀kọ́sọ́kọ́dé rẹ̀ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí máa kùn náà iná ọ̀nà ìwọ̀ orí kọ́kọ́tọ̀ nínú àtàhó rẹ̀ ọ̀pùpà rẹ̀ ṣé àwọn àbáwọn olókùn rẹ̀ nọ́rọ̀ ìyàmọ̀ rẹ̀ ọ̀rọ̀ ìyẹn ló kó mi nínú rẹ̀ lọ́rọ̀ wọ́n dọ̀ fún mi ẹ̀wọ̀n kó múrí ọmọ alákútọ́ ṣẹgbẹ́ ìṣẹ́fì ọmọlẹ́yìn tìrí ọmọ àkọọ́rẹ̀ rẹ̀ ní ìṣẹ́ àyà dáakọ́ àkọọ́lẹ̀ dáakọ́ tún jama sáyẹn ń káyẹ̀ náà ẹ̀yìn ká ìṣẹ́fì ọmọlẹ́yìn tìrí ẹ̀yìn sinapa ọlọ́kọ̀ ẹ̀wà ìṣẹ́fì nítorí ọrùn lọ́kọ̀ọ́lọ́kọ̀ ẹ̀mọ́ ọ̀nà kọ̀ọ́lọ́kọ̀ ẹ̀ta ẹ̀yìn kọ̀ọ́lọ́kọ̀ ẹ̀mú ọ̀nà kọ̀ọ́lọ́kọ̀ ẹ̀hìndà ah gbọ́ra káàkiri ìrìnàjò ẹ̀ ìkùnrin èrí ni ọ̀d ṣẹ́kùnrin èrí ni ìlú pípù àwọn ọmọ ẹ̀mọ́ ẹ̀kúnlẹ̀ ẹ̀wọ̀n yìí àásọ́lá pé dábìjẹ́ àkúnlẹ̀ ìkẹ̀lẹ̀ náà bàjẹ́ dọ̀kà ṣẹ́kù ẹ̀rí kìrì bẹ̀rẹ̀ bàrà wọn aṣọ ẹ̀ṣọ́ aṣọ ńkú dẹ́ńtàì dàmí na onye nkwọrọ ka ya onye nkwọrọ ka ya onye nkwọrọ ka ya onye nkwọrọ aka ya mba onye ya wàrà àhàrà ọdún nkúwa gbàgbé yìí tì tì ní onye ya ikú ikú ikú onye ya ikú ikú ikú onye ka ya ikú ikú ikú onye ya ikú ikú ikú ya ya ikú ikú ikú yẹn wani kuraka ẹ̀nà ní kìrìtìrì ẹ̀hìn wani kuraka ẹ̀hìn náà ní kìrìtìrì ẹ̀ta àrùkẹ̀hìn lẹ́sẹ̀ kọ́ra náà ní kọ̀ndínlẹ́sẹ̀ náà àfẹ́tàrí ìlẹ́yìn ní ọyọ fún àkà ọ̀rọ̀ mọ́nà kuraka ẹ̀rọ bí máa tó ọ̀rọ̀ ní ìṣá ẹ̀ lẹ́mọ́ tó wọ́n fún nǹkọ́ ọkọ̀ ọ̀rọ̀ àhà ẹ̀rọ wọ́n kìrìtìrì ọdún máa tó ṣùgbọ́n mẹ́rin nǹkan ọ̀rọ̀ ọ̀rọ̀ bá máa kú

nafila náà kó ní jama ọ̀nà ìsáyò tàràwé nafila lọ ọ̀nà kó ní jama náà kó ní ọ̀nà ẹ̀ mọ̀ ìsálórí nù èyí sálà owó ọ̀rọ̀ owó ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn eclipse of the sun and eclipse of the moon solar eclipse and lunar eclipse àwọn mẹ́fà mọ̀ náà bí a kọ́ làwọn gbogbo ẹni jama alaykum salam is unfounded ẹ̀yẹ ma ẹ̀ ń bèrè ọlọ́run àná ka perfume scent tùràrí eléèké fún wọn àmì anáwó alcohol yẹn bí rẹ ẹ̀yìn bá kọ́ ní ethyl alcohol ẹ́ ethyl alcohol ẹ́ ethyl alcohol tó bá àwọn ìṣẹ̀lẹ̀ alcohol tí ní ọdọ́kọ́wé ẹ̀tara ìmọ̀lẹ́kọ̀ọ́ ní alcohol kò yẹ èyí sí lóṣìṣẹ́ náà ilé ìta ẹgbẹ̀rẹ̀ fún àwọn alcohol alcohol ọmọrẹ ẹgbẹ́ náà ká ẹni kẹ́lẹ̀sì ọ̀ní AH group ẹni kìí náà ní AH group sọ́wọ́ àwọn alcohol wọ́n kà ní metin ko lani metin lani metal láti ẹni metabal ẹ̀yẹ anahu anahu èrè ti bẹ́ẹ̀ ní all ẹ̀rọ àmì ẹ̀yẹ nìkó wọn náà ń tẹ́ ní kúrò ní all kúrẹ́kù ẹni pípẹ́ náà ní alcohol àmà àdúgbò náà fẹ́rẹ̀ alcohol ẹ̀yẹ ìtàwọn ní èyí alcohol panadol anaghị ọl am alcohol paracetamol alcohol sọ̀rọ̀ àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ alcohol ló mú ní àtẹ̀fẹ́ ìlú àríṣẹ́ náà mẹ́rẹ̀ rà ẹ̀rọ alcohol intoxicant níkọ̀rì intoxicant ìṣẹ́ náà mẹ́rẹ̀ rà ó mú ní kìsẹ́rì àfihàn rìn ẹ̀rọ alcohol ọmọ ẹ̀rọ mọ́rẹ̀ yìí àmọ́ àyẹ́ alcohol a náà mẹ́rẹ̀ àmọ́kí methanol or ethanol ogogoro àmì ethanol wọ́n lè gẹ́rẹ́ ní ọmọ ìpé ethanol so alcohol ọ̀yìn that is sorry intoxicant it intoxicates ọmọ rẹ̀ so ẹgbẹ́ ní wọ́n mọ̀rí kẹfà rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ àbúgbọ́ ní alcohol kẹ́nà kẹfì ní ẹ̀rọ ti gùn ọ̀rọ̀ alcohol àwọn ọmọ ìrọ̀lẹ́ yìí so most of things wọ́n náà wọ́n nítorí ọ̀rọ̀ báyìí all group like wọ́n mú ká àlọ́lẹ́ rí náà ẹ́n ṣe ìgbé gbogbo ní àti rà lọ́pọ̀ wọ́n máa ti ká àlọ́lẹ́ lọ́rọ̀ ọdọ́ èyí ni wọ́n lè gbogbo bàlá mẹ́rin ìgbè ìgbà mẹ́rin máa ń bí dámà ká ká lóòrùn lè fi èyí ni wọ́n gbogbo ẹmẹ́rìyà ọmọdé ká àlọ́ kọfí ọkọ̀lẹ̀ dọ́kọ̀ káì ọmọ mẹ́ta ẹ̀dẹ̀ mọ́ lè wọ́n gbogbo ṣe ìgbé mú ní àti rà ọ̀rọ̀ because up and all ọmọ wọn náà pass through so many stages anamikọ ọmọ interpretate ẹ̀yà ọ̀ká àlè ní interpretate àgbẹ̀kẹ̀ they are different so ayé some of these alcohols ẹlẹ́ include inú perfume ẹlẹ́ lè ṣe ìfẹ́ mu nǹkan yìí kan tẹ́ ẹ̀yìn láà ẹ̀yìn fún àtàwọn they are not interpretative but ẹgbẹ́ mi yẹ ìjẹ́ bẹ́ẹ̀kọ́ ní sípìlì yà àlámà especially the poor ogogoro ẹ̀ka náà bí pé ẹ̀ka bẹ́ẹ̀ ẹ̀ka bí ìtàn ìgbà máa ń tẹ ẹ̀ka hyphen that ẹ̀ka alcohol meaning what is ethanol ẹ̀yẹ ní sinata ní. so ẹni tó bí mi máa ọ̀nà ọ̀ìkọ́ṣọ́nìbù ẹ̀ kọ́ mi dá ìpín not ogogoro ní èyí àsìkò mo bẹ́ẹ̀ ní kó mi dá ìkọ́mọ̀ ẹ̀rọ nù ẹgbẹ́gbẹ́rẹ́ lóòrùn èèyàn ẹ̀mà ẹ̀rọ nàìjíríà ẹ̀mà èèyàn èèyàn ẹgbẹ́gbẹ́ náà ta èèyàn bàbá rẹ̀ ẹ̀yìn èèyàn èèyàn láìka àwọn àhùkọ́ so because of this ẹ̀dàjú kó ẹ̀mà àhọ́d bọ́tọ̀n náà nà kò bí bẹ̀rẹ̀ àwọn ẹ̀tàl alcohol bẹ̀rẹ̀ bí èèyàn وقد استبرع لدينه وعرضه ọ̀rọ̀ náà rẹ̀ ìwé ìró bẹ́ẹ̀ kàkàgbé kan náà ṣe ọlọ́rọ̀ mọ̀mọ́ ẹ̀yìn náà kàkàṣẹ́ ìgbogbo ẹ̀kọ́ bẹ́rẹ̀ ìró ọmọ rẹ̀ ìkà èyí mẹ́rin náà náà wà dé mọ̀kùnjẹ́ ló gbèdìkà àbá ìwé zahid hmm? ìzúhù I'm thinking of economy. Yang rahayu this Khalij. Aku emang ya, itu juga ada bagaimana. Bagaimana nasir biki, orang itu yang dek. Aku yang nasir biki besar. Dan ini ada lebih mirip lah tidak sedih mana mana macamnya. Di mana kita kita free from alcohol, dia wajar alcohol. Eh, is good. Minum alcohol minum pure ọ̀nà ìṣọ́ ọ̀nà lórí ń fún ọ̀nà saint ìtẹ̀ ìmọ̀ lọ́nà kọ́ ọ̀rọ̀ àtúnkà àwọn ọ̀rọ̀ tẹ̀ good smelling product ẹ̀ ìgbà kẹ́mi ṣùgbọ́n ìgbè ẹ̀ lárí mà ọkọ̀ àrùhábù ẹ̀kọ́ ọ̀nà àwọn ọ̀nà náà I'm talking about sweet smelling substance in biochemistry. Sweet, uh, sweet smelling. It's like that. Allah Ta'ala ina ara ya ne ma an ni ne ne ne da to te beta ya na ne na fara ya ma na ibi yi aba ya a fara ha therefore abura nan da mu ko sha da bi ce bi ce ku ri da ni ààrẹ ẹgbẹ̀sá dábẹ̀ orí ọ̀rọ̀ ṣe bí very care hmm? very care because wọ́n ní muslim jimọ́nù bí wọ́n yẹ́ gba jimọ́nù clear it ní example náà an ba ma na wata jamu yawan eh suna ayo ko na ta wata da dubu ori ta na yau a ni iya na bàjẹ́ bá kàwé mà wọn ìlàhí ọ̀rọ̀ rẹ̀ àbúkọ́ ọ̀rọ̀ rẹ̀ nìkan ọmọ ìjìbá jẹ́ wọ́n rẹ̀ máa yẹ sọ ẹ̀kọ́ náà ọmọ ọ̀rọ̀ rẹ̀ ìjọba náà ìyẹn bá máa ká dáhọ̀ bẹ́ẹ̀ ló tutù rẹ̀ wọ́n ní sáfù náà bá mi káyè ẹ̀ máa ń gbé yí akíndèjì yẹn náà bẹ́ẹ̀ bàtà ẹ̀ dọ́kà ọ̀rọ̀ tó àmì rè ẹ̀ kà ìyẹn náà máa ń lè máa gbẹ̀dọ̀ họ́ ní kò kàtó bá ọ̀sẹ̀ fún hàn then agbowó asáni kúyàrá wáyé kúyàrá nkó ẹnìyàn gbani bìbí ẹgbẹ́ ẹ̀ńtọ́ tẹ̀lé àtàlà káyè ààrin ọ̀họ́ wọ́n kọ́ níbi ọ̀pọ̀ ẹ̀kọ́ ìwéré ìbù ọ̀nà ìbí ọ̀nà ara ọ̀rọ̀ ìbí ìwéré ìjọmdé ìmẹ́rẹ́ kọ̀ lọ́gbá nínú àwọn ìjọ sí so ẹgbẹ́ àbúkà ní wọn lábẹ́ òkúta àmà ìrẹ̀lẹ̀ àbúrò ìgbé ìbù ìmọ̀ ọ̀dọ̀ ààrẹ ó mọ̀rá kọ̀ lójú rẹ̀ wọ́n àmọ́ ilé ìbù ìmọ̀ ọ̀dọ̀ bàbá dúkà tó dúró ẹ̀kọ́ fún àwọn bọ́ọ̀rọ̀ àwọn tán yà kọ́ ọdún káfẹ́ ló kú ti dé ìbù ní kọ̀wọ́ màbọ̀ ọmọ ọ̀dọ̀ mẹ́rin àmọ̀ ọ̀dọ̀ ìrẹ̀ ọ̀rọ̀ ní èrè fún àwọn ọmọ àgbẹ̀bẹ̀ mọ̀wọ́wọ́ náà bí olóògùn ẹ̀rẹ̀ pé yẹmọ̀ àwọn olùgbò olóògùn amẹ́rìkọ́ wọ́n àdọ́ta ń jọra náà máa dáyẹ ọmọ akáwọ̀ ọmọ ọmọ náà fẹ́ jọra náà ó tó ń kọ́ ọmọ àwọn ẹ̀kẹ́rì lẹ́mọ̀ bí wọ́n sì ẹ̀kà náà ọmọ muslim àti ara yàgbé ẹ̀kà lẹ́mbà ẹ̀kà bí wọ́n àkàkọ́ ìrìjáàsì ilé ìrìjáàsì ọmọ tó kìí muslim ọmọ rẹ̀ lè fi ìhọ́ bí ìmẹ́ríkà ẹ̀kùdà kàákà níbi ọ̀gọ́ ńláka ọba kẹlẹ́bì wà ńláka mọ̀gbà yìí dákà kọ̀lọ̀ ńláka náà nù wọ́n tà rà nù ọdún ńláka wà jèrè bá kọ̀lọ̀ ńláka wà jèrè àwọn ọ̀nà ní ìrìsì bẹ́ẹ̀ wọn awúrọ̀ náà kó bí ńláka wà jèrè ó bí eyín bá ẹ̀kọ́ rẹ̀ nù kọ́ òun ń bára fẹ́yìn ọ̀rọ̀ ìbùsùn jèrè ó ń kọ́ bìlí ìlú ìjọba bí weakness àgbẹ̀dá àfẹlẹ̀ náà nàìjíríà náà nù anábìnrin kú lórí ti yẹlà dat agbẹ́nukọ̀rọ̀ wọ́ta wàlà ní ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ọ̀rọ̀ amáhà olùkọ́kọ́ àwọn ọmọ kí yẹn nìhun bá ọmọ ká ahùn sí náà nínú ọ̀rọ̀ ń torí ìlú kọ̀rọ̀ mi ọmọ ìdíkú yẹn nínú ẹ̀dá náà ọmọ hàn nìka ọmọ ìgbàwá sí wọ́n kọ́ wọ́n náà kọ́ làárọ̀ mọ̀bí ẹ̀rù bá owó àkókò tó yàrá kò rè

mọ̀bíyà nǹkan ẹ̀mọ́rí máa lọ abíọ̀mọ́s translation náà ẹ̀yẹ mọ́ta ọwá mẹ́rẹ́ ní kó bí mọ̀bíyà náà ọ̀yọ́mọ́nà ẹ̀yẹ náà ìtẹ̀ máa bá ìfọwọ́ bàbá rẹ̀ ọ̀kẹ́ ẹ̀mà ìlú ìlú nàìjíríà rẹ̀ máa bọ̀ ìyá àkàkà ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú àbọ̀ àmáyọ̀ ìbọ̀ sọ́ọ̀ bí mọ̀bíyà náà ọmọ ìlú ìlú ìlú ìlú ìlú eré yàrá àgbà wà kún wàrà yìí wọn dé já ẹ̀kọ́ rẹ̀ sí bọ̀ọ̀ ẹni of this hour ẹ̀hún anáfi condemn sheik nìka ìnáma sọ́nà ó kéde sáhé wọlé ayé fìlẹ́fì sáhé rẹ̀ hẹ́ẹ̀tì àtọ̀ ọ́ وأوحينا إلى موسى أن ألك أصوك فإذا تلقف ما يحفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فقل بيد مالك وانقلبوا الصابرين وألقي سهرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون آه قال موسى ما جئتم به سهر إن الله سيبطله إن الله لا يصدر أمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمين نعم نعم نعم نعم نعم نعم نعم نعم نعم نعم نعم أنا ومن الأعضاء من يدك يد very light yes أنا أعبد شرك وخوف يقتل معه لأن ما هو تاني أو يكون يتجاوز منها كل ذي تياره ده معناها إنه قتل قتل اقتل تمام لا شيء الحال أو مسمع تاني سيدنا عندنا ازداد منه والله أعلم يا ريت بقى عنك في الجاية زمان زمن يعني أهو أنا ما جيت عليه now èrè rè kọ́ mi ẹni ìwé okùn ìjẹ́ ọmọ bá wà mí ọkùnrin rí pàlà rí ọ̀nà wá sọ́nà mi sọ́nà ọ̀n tó sọ̀rọ̀ ó tó rí ẹbí mi ọ́ nílé ètò ọ̀nà ọ̀rọ̀ máa wá ọ̀rọ̀ náà ìmọ̀ náà pèrè mi ṣùgbọ́n ẹbí náà pèrè mi sẹ́kọ̀ọ́ ìrọ̀ sẹ́kọ̀ọ́ ìrọ̀ rẹ̀. But why Mankor? For one reason. Nígbà síkà rẹ̀, lọ́nà ọjọ́ ọ̀dọ̀ kan wá dúkọ̀, ẹ́ wọ́n ìṣe ní àwọn ọmọ ara hàn, yóò lọ́nà lórí wọn bọ̀ kan. Alákùnrin lókè ọdọ ọdọ ọdọ rẹ̀dọ̀ ọdọ rẹ̀dọ̀ ọdọ ká á hùn jákù hàn, orí mi lókè. Ó wọn náà pa àgá nù. Ọlọ́wọ́n kó lè rẹ́dọ̀ ká ọmọ ìkọ̀ọ̀kọ̀ wọ́n lè fẹ́ ya ẹgbẹ́ fún kèrè ọkọ̀ ẹ́ ọ̀sọ̀lọ́mà alékùn dé kọ́ ẹ́ alékùn sọ́lá ọmọ ká ìkọ́rọ̀ ìdí nínú àárín ìhìn ilé ìwé ìkàrẹ́ ọ̀nà ìjọba wa kọ́ ọ̀dọ̀ ọkọ̀ bí ètò yìí ẹwà àkàrẹ́ mọ́ bá ké ẹ wọ́n lè rẹ́ kọ́ ó fi lè nánú lọ́kọ̀ àwọn ọmọ islam kàbọ̀kọ̀ lọ́kọ̀ àti ìwádìí láwọn ọkọ̀ ṣe kò yẹ ẹ̀ amma mura ifija gare gaba ifija ida ya rike mama na mu sai ifija na ba kana ka ku shige da mutu aka ga ya zai zuci daga kuma zuci tuni fan wani da shi ne wajen ya yi su biyu amma ya yi shi da wasu biyu muriya ya wani za solar eclipse ẹmọ́ta àwọn àmì hajj 29 Oh, this one? Yeah, okay. Ka ẹ̀rẹ́ ẹ̀kọ́ mú ìdọ́dọ̀ kan sọ̀rọ̀ ẹ̀kọ́ mú ní ọ̀dọ́ kan ní clips kó ẹ̀yọ́ ọ̀nà ẹ̀yọ́ ọ̀nà àmì ọ̀dọ̀ kan kan náà náà bọ̀dọ̀ bọ́ọ̀lù ètò kákọ́lá àmì ọ̀nà ọ̀dọ̀ ọ̀nà ọ̀nà ẹ̀yìn àmì nǹka ọ̀nà ìwọ̀n mọ̀lẹ́ ìkákọ́ orí ìyàwó ọ̀rẹ́ yìí àmì ọ̀dọ̀ ọ̀tọ̀ bá sáàmù tí wọ́n á lé fún ìdí àdọ́kà ní ìjọba ní ọ̀rọ̀ ẹ̀kọ́ ìdílé ọmọ kìdí náà nínú àmì ẹ̀rọ ọ̀nà mẹ́hìn náà fáìn ọ̀nà mẹ́hìn náà fáìn bẹ́ẹ̀ tètè ọ̀kẹ́ nínú gbọ́n òmìnira náà rẹ̀ ní tètè ọ̀gbìn rẹ̀ bá 8 o'clock bọ́ọ̀mù nínú àti láàrín ṣọ́ọ̀kì ẹ̀rọ àjẹmọ́lì rẹ̀ káàdì àfẹ́fẹ́ àti àkọ̀fáàmù òun ọ̀nà nù tí wọ́n rí ìfẹ́ ìdìkú ìfẹ́nàlá ìmọ̀ràn wà láhùn ètí àkọ̀fáàmù òun ọ̀nà náà kọ̀fáàmù ẹ̀kùn náà náà yóò mú ẹ̀tẹ̀wọ́ wọn kọ́nà yẹn náà nù ìdìbò náà èyí tó kúrò sẹ́nu nù àwọn náà wọ́n ọ̀dọ́ tó ká àwọn náà náà wọ̀nyí káàbìrì ẹ̀yìn tẹ́lẹ̀ náà wọ́n fẹ́ káàbìrì ọ̀nà kákọ̀ máa fi káàbìrì ọ̀nà bẹ́tẹ̀ bàbá ni káàbìrì ọ̀nà ẹ̀yìn náà káàbẹ̀ náà náà kàgbélé ẹlẹ́ẹ̀mí kàgbé ní ọgbẹ́ àmà ọ̀rọ̀lá ní ìpé àmà ọ́sẹ̀rẹ̀ ka ẹsẹ̀ náà ní ọgbẹ́ bàbá mi bàbá mi tẹ́lẹ̀ bí ìdí àmàlà mi tó ìhùn àtà ìyára náà nù. ọ̀rọ̀ yẹn kó sálà iná nù yíyá sọ̀rọ̀ yẹn kó sálà lábà ara mi sẹ́ gbé òwe yìí wọ́n understand ara mi sẹ́ gbé òwe yìí ẹ̀yẹ́ mẹ́ta àmà ilé ìnáwó rẹ̀ àṣẹ ìyàbà lórí dé ìmẹ́kútù mọ̀tọ́ wọn fáwọn ìdánwò kéde yà ọ̀nà ìwé ìtàn kan ẹ̀wọ́ ìkútọ́ yóò rí àwọn ara ọ̀wọ́rọ̀ àjẹrò èyí onye kọsálà ọ̀ ẹ̀mà lọ́wọ́ àbá ọmọ ṣe ìwà ní nìkútù náà wọ́n èjìbùrú ẹ̀dákẹ́lẹ́ àbádọ́kì èkúkùkù bá lórí tafadhali yani Ahmad bin Waima ajili kile huyu ni mwana is still alive ile huyu getting to 100 years now kan ili ili yetu yani sema yeye yana na ya batum bende kutan na shi kutan bodu bodu bulu naam ewa dan na na yana na kwa no problem shetani na kaka قال ربي قال ربي بما أغويتني لأزينن لهم ولأبيننهم أجمعين لأبينهم أجمعين أو صدق وبإزتك أنا ما كاكا ما أمري أمري عن ربي أمري عن أو صدق أمري ويرو كتا وإني جدا وتفلانا نكاي أنا ربكم الأعلى so شيطان هو الجديد فلانا ولا understand Just give me bimakani ya malumu la ba maani sa bime ka maana five naira ma ayi yago daa juma la bime naira five naira nyere kika biya na sab na wɛɛ nyi hɔ maa ka ɔn oh, lé ni wúlò yìí lẹ́gbà ten naira ten naira maa náà yàn fa síbẹ̀ nyɛ àkókò ẹ̀ ọmọlẹ́ni akọ akọ ọ̀hún náà wa dawa àwọn ẹ̀. Duwani choice. Then I'm not poor. But when you choice, that is only done. You have to. Or it's not coming. Maybe all of them will retaliate. Kali wana kwa hiyo shiva na 20 naira maana. Na kama ni jamii kama hii otande mna kama hii. Nkagukwa kutiriki yani hapo kwa nini? Manderman. Ah ina kaasa nika. Qur'an nan هو الكتاب الذي من من آمن من إيه من قال به ومن حكم به عدلا ومن حديث أنا كنا إبا إبا إبا هاي ما حديث أو أين أكيدة الإسلامية وأقول تاني وا حديث له حديث تاسو إني دوسه أو من أو جائز أنا مكاه ana kisi tana ara ma nyina ọmọ ẹkú òrùdé ya hàn kisi tana ara ma sọlọ ọmọ ẹkú òrùdé ya hàn naam kisi tẹ ya kuna bẹẹ kuna sòfò ilé òrùdé rẹ ńlọta ẹ nyẹ kàfà wà á ẹni kó ẹ yà ara ma ana You said this for me, then what <laughs> is one now? Ẹ̀rẹ́ rà yẹn nà. Ọ̀nà rẹ̀ rà tàmà yìí rà. Now come and buy this one, <laughs> come on, àbẹ̀bẹ̀ mẹ́rin. Báwo ni Dayus yìí wà wọ́n? Láyọ̀ bí wọ́n jẹ́nà àdayus. Bàtà ìṣòro náà inú ìgbé ìṣòro. Ọ̀nà àwọn ìdáyẹ̀ṣọ́ náà yín. Tẹ́kọ̀m ọ̀gọ́ tí mo ní mala àwọn ọmọ ahara mọ́tò wọn iná owó anyẹ kẹbi ọláwọ ní sísítẹ̀ náà náà wùká ẹ̀ẹ́rì sá èyí wé ní ẹ̀ẹ́ masalaki ó tó wọn yìí sallallahu alayhi wa sallam. ọ̀yà hmm? symbol of it ọ̀yà represent kọ̀nyẹ́ ní ọ̀hún sáyẹn ní ọ̀yà represent ọ̀yà represent sanity. ẹgbẹ́ mi decent living a woman does not suffer suffer herself looking for what the family will eat. Very bad. Ẹ̀rọ bẹ́ẹ̀ lọ kàrí ọba ìlú ilé ìjọ ni. Sánú ká ìlànà. Àárín bẹ̀rẹ̀ náà wọ́n náà nù. Ẹ ka ẹ̀rọ ní kí èta nù. Ẹ̀rọ ìwọ̀n náà ká. Ọmọ wa kàrẹ́ dọ̀ka. Ọ̀nà ìkàrẹ́ ìyẹn dọ̀ka. Ó rẹ̀ ọmọ yẹn. eweya ọ ịkara gaba ka asalamu alaikum wa rahmatullahi wa barakatuh ka idan ni mai kajin eweya ma he so ka so ya ni so ọ da ni ti an ke ta na won ho ka but ẹni ya ka ni ke ta ka but where i no wonder with displease like en pàtàkì ni we bi ko ni hu ga oni na ona rice And I cannot harass him. So I'm not even displeased by some of your traits. And I cannot know. I cannot Bẹ̀rẹ̀ náà ní bílí ìta ń ṣe bẹ́ẹ̀ mọ̀nà mọ́nà ìdá àkọ́wé rẹ̀ kẹsẹ̀. Ọ̀rọ̀ ni wọ́n gbé wọn náà lọ́wọ́ kí ètò náà ìta. It serves as a displeasure for some other people. It's, it's good. Ẹ̀ta, kí èpè ní sọ ní position ni iron ṣé position náà ń lọ census census àmúrò ẹ̀gbẹ́ mòó ọ̀nà ìrùbí ní ọ̀nà òmìnira ìyákẹ́ náà rẹ̀ ayọ̀ náà ní census ìbéèrè sẹ́dá ìkìríkà ìkíní ìsìkò àrùn sẹ́dá ó kíra pọ̀ náà ìgbéra àrùn ìmọ̀ àrùn èrùtó yan ya su ceto abai ana kaka imanin talin ya ayin wani alawa yan yawa kuma yi yi yi